السلام عليكم ورحمة الله وبركاته ìdáhùn sí ìbéèrè oníbéèrè lórí ọ̀rọ̀ rìbá àti ìhà tí ẹ̀sìn kọ sí ìnira tó lè bá àyàn tí èèyàn ó pè rìbá lókù tí òun ọ̀jẹ̀ ọkọ bíi ọlọ́run nínú àánú rẹ̀ irú ìnira bẹ́ẹ̀ ọlọ́run wọ́n jẹ́ kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan wa ọlá àti tóbi ọlọ́run ó yẹ kí mùsùlùmí kí á gbọ́ àgbọ́yé làlúrí o tí wọ́n bá ń sọ̀rọ̀ làlúrí àwọn mùsùlùmí máa ń sì gbọ́ bí làlúrí bá tiẹ̀ wá yọ̀ǹda pé níta àpèlé ìwọ̀ èèyàn lè rọ́ọ̀lù gbèsè làlúrí bísínẹ́sì mi ọ̀lọ́ dáadáa tí mo bá lọ gbowó èlé yóò lè lọ wájú yóò ń ṣe làlúrí o kò sí tó sọ fún ọ pé bá ọ bá gbà náà bòmí tí sọ̀nà òwe lélẹ̀ẹ́ pé bísínẹ́sì rò ní lọ wájú òsín tó sì sọ fún ọ wípé ojú kan náà tó ń sin yẹn nìkan ibẹ̀ lórí rẹ wà ohun tí a ń pè ńlá lórí òun ni tó dó ti yàn lẹ́mìí tó jẹ́ kó lè gbẹ̀mí yàn làlúrí ni pé ó lè fọ́mi èèyàn débi wípé ó ń rìn kiri títì ni kò sílé tó lè gbé pé báwọn rìn ká bẹ́yẹn tí èdè ṣẹni tí ó ti ń báwọn ẹ̀dá mi gbé a rí wípé ohun tí yóò padà ṣẹlẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ lè bọ́ irú nǹkan yẹn ni wọ́n ń pè ní dọ̀rúrà nínú òfin ẹ̀sìn Islam tàbí gbogbo nǹkan eléyìí tó lè ṣe okùnfà ohun tí ìṣẹ̀mí ayé ẹ̀ bùkátà sí. Si, kò rí nǹkan kan kò raṣọ wọ̀ kò rówó tó fẹ́ fi raṣọ sọ́rùn tí wọ́n bá jáde àjẹpéwòhò òní yọ jáde a rí wípé rú ṣesí yẹn yọ bọmọlúwàbí ẹ̀jẹ̀ àwọn àṣìṣe ilẹ̀ sín sì wá dáàbò bò àwọn tí wọ́n ń pè ní nìyẹn o kì í sàwọn tèmi àtẹ̀yìn tá à ń gbọ́ yé lónìí táwa pèsè torí ẹ̀ òun láàfin lọ́ọ́ máa gba òwe lélẹ̀ mùsùlùmí ó gbọ́dọ̀ sá fún àti jowó eléle o àfin tí ọba jẹ táàlùkà àtàlùkà ètò ọfẹ mẹmẹ rẹ bọ tí sẹmi ayé rẹ tí òfin rí sẹmi ayé ṣe òun ló kù kìí ṣe ìsáfòsì òní ń jẹ́ kẹ́mi ní ń jẹ́ tálùkà ọlọ́wọ́n ọ̀sọ́ fún apẹ́ gbogbo wa lálùú tẹ́lẹ̀ ọ̀sọ́ bẹ́ẹ̀ ó lè gbowó eléle bọ́lọ́wọ́n ọba kọlà mọ́ kọjá pé dààmú lọ́ọ́ bá bọ̀ mẹ́ nítorí rò pé yọ rọrùn kọjá pé nira ló tún padà rí mẹ́ kọtí ẹ̀ sí ìpè ti wà lórí ẹ̀ téèyàn bá ti gbà á lójú ọ̀nà pé ó fẹ́ fi wá dẹ̀kùn fún rẹ̀ ìnira lọ́ọ́ padà rí àfi tí ń tọ́jẹ́ pé ó ti fẹ́ ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ òun ló kù tí ọba jẹ́ yẹn gbogbo ìgbà tí èèyàn bá jẹ ilé ọlọ́run ló wọn bàjẹ́ ìyẹn tó lọ́run wí gan tó lè mọ mi yàn kó máa sá fún àjèlé àgbèlégbẹ́dà ọlọ́run masalá ìsànú wa ọlọ́run ti sọyún ọlọ́run ni yamahakulọ rìbá bọ́lọ́n sọ́tán tọ́lọ́n gbogbo ohun tẹ́ bá fèlè kójọ ní bàjẹ́ sílẹ̀ olùwọ́ wà máa pé ọ̀fẹ́ máa dọ́gbọ́n wà máa pé làlúrí ni ló fi lọ́ máa gba rìbá tọ́lọ́n ti ṣẹ́gun lé pé òun ọlọ́run òun ọba gbogbo tẹ́ bá fi rìbá tẹ́ bá fi kójọ òun ọlọ́run ọbọ̀ bàjẹ́. níbo míì rasul sallallahu alayhi wa sallam ó kí wa lọ́ni onishtanibu as-sab'a al-mubiqat nǹkan méje tí máa kó parun tí ó kó parun báyàn tó jẹyìn kó nǹkan jọ tó túká dànù ọ̀nàbì náà jẹ̀nà sí o nígbà tí sì ń kà á máa gbọ́ tọ́ka ọ̀kẹ́bọ ọ̀kẹ́bọ ṣíṣe nílẹ̀ lọ́pọ̀lọpọ̀ sì ti dọ̀rọ̀ ọmọ lónìí ẹbọ ni kò sí gbẹ́kẹ̀lé fọlọ́mọ nínú sẹ̀mí ayé ọmọ àwọn ọmọ èèyàn lónìí ntí ọ̀tọ́ lọ́hùn ni wọ́n ń gbẹ́kẹ̀lé ẹnìkan lálà àwọn wa ní ọlọ́ sí sàárà lọ sáré kiri sí. tá fún ọ pé nínú sẹ̀mí ayé ò ní rádàn wò ta ló sọ yẹn fún ilé ayé gan ilé àdánwò ni mùsùlùmí máa ń múra lẹ̀ ni àṣàdúrà ò pé ká dánwò ọmọ báyàn kò sọ bẹ́ẹ̀ o má sì gbọ́ àdánwò tọ́lọ́ ń bá kọ pé òun fẹ́ fi kàn ọ́ òun fẹ́ fi mì ọ́ wò ọba àmọ́ dìde lórí awọ ó lè jórí awọ gan ni ó ti wá bá ọ. ìtọ́lọ́n ti wà ilé ayé ilé ìdààmú ni kí lọ́ọ́ àmọ́ kí lọ́ọ́ dẹ̀ lẹ́bọ̀ sí. Si lọ́dọ̀ lẹ́bọ̀ sí ọmọ wo nǹkan fún ọ tí ń ṣe ọ ọ wà máa fo oògùn orí fífọ́ ọ máa fi wo inú run ànìkan ní ọjọ́ gbádùn àfi tí wọ́n bá gbé ọ débì kan wọn náà pọn ọ máa rù ọ kiri ẹ jìnnà sẹ́bọ̀ wọ́n sẹ́hẹ̀ ìdán ìkálukú sì ń wá kiri ìdán ni ìdán ó ní a bá fi kinní kan síbi nǹkan kan ò ní gbọ́dọ̀ débẹ̀ ah, ṣé owó ẹyọ tí wọ́n á kó kalẹ̀ òun ò ní jó débi kan ó ẹni bá ti fẹ́ sọnù lákàrí ẹ̀ ní ọkọ gbà lákàrí òní tí fún ọ tí ní òfin sójú ilé ọwọ ń wò ọba ti sùn ọwọ ti wà ilé olè òní wọlé gbogbo ànábì ni tí máa ń pa ní irun ni ẹ̀kẹta oníkọ́ máa kẹ́mi ẹ̀mí ẹ̀dẹ́ ẹgbẹ́ kọ́mọ́jọ́ lójú kọkàn máa pẹ̀mí àwọn èèyàn sáyàn ládàá ogun lọ́bẹ ọ̀bẹ̀rù bókú ọ̀wá parun fúnra ẹni òun tì náà ò lè kú òláyé wọ́rọ̀ ò lè kú òláyé wọ́rọ̀ tẹ́mi ẹ̀dẹ́ ẹgbẹ́ ọ̀bà ti jọ́ lójú ànábì ni jìnnà sí ìgbà tí ó fi kún un. nínú tí máa pààyàn rún má máa wà kiri o ọlọ́ni ọmọ abẹ ọsẹ alùlọ́ha mi fọ́dúlẹ̀ ọlọ́ni kálukú wọ́n máa bẹ nínú ọlá rẹ̀ wọ́n wà lálùúrí lọ síbi rìbá á rìbá ti ń rún òní rìbá o ni máa yàtì ni máa ọmọ máa kálukú tí ó ti ń dágbére fún ìyàwó ìwọ wá ní kẹlẹ àwọn tí ọmọ nu yàrá bàbá tí ọmọ lé àwọn ẹgbẹ́ ẹ sì ti lọ fún ogun ẹ̀sìn ọwọ́ àròpọ̀ ìjọ ọ̀dà fún ọ ọ̀dà fún ọ ẹ̀yìn rẹ̀ dá wàkọ́tù fúnlẹ̀ mọ̀sánná tẹlẹ̀ mọ́ omi náà tẹlẹ̀ gọ́ àfìlà tẹlẹ̀ yẹn pọ̀ láyé tí wọ́n pa àyàn rún ni o ìmọ̀ gbàgbé sọ tójú rí o tó bàbá sísá lámarín <laughs> orí àti bùrọ̀dá kínní nǹkan ti lọ láàrin wọn òun kó parun wá fúnra ẹnu tójú ẹ̀ tó ànábì ni tí wọ́n pa àyàn arún ni ẹ bá rẹ́ lòun mí ọmọ dààmú ẹni mọ tó bí dààmú ẹ nǹkan míì tó kà kún ó lè kó dààmú bọ́ nínú sẹ̀mí ayé tí wọ́n kà kún fẹ́sìn dẹ́ kà kún fún ọ lè kó parun bọ́mọ èèyàn nínú sẹ̀mí ayé ẹ gbogbo wa gbọ́dọ̀ gbé ayé wa lérí ẹ̀sìn ni ẹ gbọ́dọ̀ gbé sẹ̀mí ayé wa ká kárí ẹ̀sìn ká sá fún gbogbo ohun tó lè pa wá rin ẹ̀keje nìyẹn torí náà ọmọ ìyá mi wọ́n wí pé rìbá ibẹ̀ lọ́wọ́ a máa wá là lórí rẹ̀ lọ gbé là lórí rìbá kan bẹ tó fi a máa jẹ rìbá nítorí lè mẹ́mẹ́ tán òní ẹ̀pẹ́ là lórí o olóore fẹ́mi àtẹ̀yìn min fadli ká máa béèrè ọlọ́ọ̀lọ́run látọ̀dọ̀ ẹ̀ lọ́ sílẹ̀kùn kẹrẹ̀ fún wa kó tó bọ̀ gbòòrò wa alámọ̀rí ọ̀rọ̀ wa mẹ́jọ dojúrú salamu alaykum wa rahmatulahi wa barakatuh.